ló wọlé dé ní wẹ́rẹ́díwẹ́rẹ́ ní ti wẹ́rẹ́tíkálì lórí amóhùnmáwòrán tẹ nífẹ̀ẹ́ sí jùlọ Orísun bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run ṣẹ́rí Orísun wa báyìí kò ní í gbẹ èyí tí Orísun wo ò ṣe ní wá gbẹ ní pé kẹ́ má sùn <laughs> torí tẹ́ ẹ bá ti ń sùn ó ti ń wọ́ fórísun ni àmọ́ láṣẹ Èdùmàrè kò ní wọ́ fórísun wa àwa ò sùn bí báyìí náà la ṣe ń sun gbogbo gbà ó ti yé yín gbogbo ẹ̀yin tèmi ó yá wọn kí yín ó torí wípé akínyìn lẹ́tọ̀ àyíká kújọ́rẹ̀ lórúkọ tèmi ọmọ bíbí inú wọn dẹ̀dá ayọ̀ kújọ́rẹ̀ tẹ́ ẹ bá pè mí ní asọ̀rọ̀ fetefete mọ̀ dá yín lọ bẹ́ẹ̀ sọ small but mighty màá jẹ ẹyin bẹ́ẹ̀ sọ ohun ọmọ èè tó ń gbẹ́nu àmọ́ máa wòran fọhùn èmi náà ni mo máa ṣe kí èmi náà ni mo máa jẹ iṣẹ́ ti rẹ́dì fún mi lẹ́nu torí pé a tún máa jọ kíra wa ẹ má gbàgbé bí mo ṣe máa ń sọ fún yín gbogbo àwọn tẹ́ ẹ fẹ́ kí lóbìnrin lọ́kùnrin lọ́mọdé àti lágbà tẹ́ ẹ fẹ́ kí fún ayẹyẹ kan tàbí òmíràn bóyá ọjọ́ ìbí ni o bóyá wọ́n ṣe kòmọ ni o bóyá wọ́n ṣe wedding anniversary ni o bóyá wọ́n ṣe nǹkan tó ṣàmú ìdùnnú àtayọ̀ wá ẹ máa fi ránṣẹ́ sẹ́mi àyìnkẹ́ à kí ni iṣẹ́ tí mo gbà mo máa dúró sí síbẹ̀ mo máa bá kí wọn lọ́tún lọ́sì ni music video request iná orin tẹ́ nífẹ̀ẹ́ sí jùlọ ooo oh, ẹ ṣàmọ́ stand yẹ tẹ́ bá ti stand ẹ báyìí màá ní òkè lágbájá ló ní kí n play orin ilé ni tàmẹ̀dò ló tún ní kí n play orin ilé ni báwo lẹ ṣe máa resend sí mi ẹ lọ sórí Twitter at Orisun TV ẹ fi orin yín síbẹ̀ ẹ lọ sí orí Facebook at Orisun TV náà ni ẹ fi síbẹ̀ tó bá jórí instagram náà ni at orisun tv ẹ fi síbẹ̀ tó bá jẹ́ pé ẹ fẹ́ sẹ̀ndẹ̀ sẹ́mi náà personally pé òkè ó yá direct ni ó yá ìkẹ́ máa jẹ́ lọ kí máa ṣe kíni kémi náà dẹ̀ máa pọ̀ fún yín at twitter at Tosi tosikujore at ig at ayikekujore lórí facebook ẹ like page mi ayinkedayokujore ètò akínyìn ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rajo tí n bá máa padà dé ẹ fẹ́ mọ̀ nǹkan tí mo fẹ́ ní fún yín ó kì í jẹ́ kí n já yín sí lẹ́ni ó bá ṣe pẹ̀lú beauty tips bá ṣe máa máa tọ́jú irun ara tá a ṣe máa wọṣọ lọ́kùnrin lóbi gbogbo nǹkan tó bá ní ṣe pẹ̀lú ara òun ni a fẹ́ ṣe lẹ́ni ẹ má gbé kúrò lórí sùn torí tẹ bá ti gbé kúrò ẹ máa miss out mi ì dẹ̀ fẹ́ kẹ́ miss out ẹ jẹ́ ká lọ jó sí baddest boy láti ọwọ́ skibi àti davido tá a bá máa padà dé ètò tẹ̀síwájú ẹ má yí kúrò lórí Orísun ọ̀fẹ́ bàbẹ̀rẹ̀ ló pọ̀ lọ́rẹ́ pé pé wọ́n ṣe pé fẹ́ ní bọ́dì ó ti iná just anybody ṣá àwọn tó fẹ́ fẹ́ fún re tó fẹ́ fáyọ̀ tó fẹ́ kó orí ṣe tó fẹ́ kó tẹ̀ balẹ̀ kó lọ máa tọrọ ọbẹ̀ tó fẹ́ kó jáde kó o má padà wọlé ṣé pé fún wọn dànù wo tó bá dẹ̀ ṣe ṣe fún ẹ bó ṣe máa jẹ́ fún ọ ni ọlọ́run ti gbọ́dọ̀ tó yẹ tó bá wà láyé yìí tó bá fẹ́re fọ́mọ̀lá kejì ẹ̀ ìrì ò lè jẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ ni èmi mo sọ bẹ́ẹ̀ kó dẹ̀ ṣe máa máa jẹ́ náà nìyẹn bẹ̀rẹ̀ láti ọwọ́ tani látọwọ́ skibi mayana pẹ̀lú davido baddest boy àkọlé ẹ̀ ni ó ti yẹ who dey check am hey ṣọlá ń check ẹ ni ṣé fẹ́ lọ́ máa check àyíká bó bá check ẹ̀kọ́ tí mo tẹ̀ fẹ́ kó máa rí gangan ni akínyín akínyìn náà ni lórí orísun original number one bí mo ṣe máa ń sọ ètò ṣì ń tẹ̀síwájú gbogbo ẹ̀rọ olólùfẹ́ tẹ̀mílẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín beauty tips bá ṣe máa máa tọ́jú ara irun bá ṣe máa máa ṣoge lọ́kùnrin lóbìnrin òun ni tèmi bádé tẹ́ ẹ bá ti ń wo akínyìn gbogbo ọjọ́ ṣẹ́gun nǹkan tẹ́ ẹ máa máa bá pàdé nìyẹn kí wọ́n ní mo ní fún gbogbo ẹyin tí tèmi lẹ́nu kí n máa mú lọ ní ti beauty tips yẹn ó ti yẹn kí gan lẹ́ ń jẹ báwo lẹ ṣe máa jẹun yín báwo lẹ ṣe ń ṣe sí ẹ wò ó ṣẹ́rí tẹ́ bá rí èèyàn láyé yìí tó bá rẹwà tẹ́ bá rí èèyàn láyé yìí táwọn ẹ̀ ń dán well ọlọ́run máa ń dá àwọn ẹlòmíì tó jẹ́ pé fine o wọ́n ti ní good skin yẹn tẹ́lẹ̀ àmọ́ tó bá túbọ̀ wá jẹ àwọn nǹkan tó dáa tó ṣara lóge dáadáa à ẹ máa wò wọ́n báyìí máa máa wò wọ́n bí dígí ni ẹ mọ̀ gbá ah, kí láyìí kẹ́ ń jẹ́ táyì kẹwàá rẹ̀ wà báyìí wọ́n náà check me out orí <laughs> ó pé ah, kí ọmọ yìí ṣe tọmọ yìí fi wá ṣe báyìí ah, wà á rẹ́ lómi bá wà wò pé iṣẹ́ ọlọ́run ló dáa ṣé ẹ rí nǹkan tá a máa ń jẹ sẹ́nu wa òun náà ṣe pàtàkì oúnjẹ ńlá yàn oúnjẹ jẹ́ kéèyàn yé o ó dẹ̀ ń pààyàn tẹ bá ti lọ rí àwọn tó yẹ pé wọ́n ti ṣaláìsí kọ́ lọ́n fi ọ̀run kẹ́ gbogbo àwọn tó ti ṣaláìsí kọ́ lọ́n ń fọ̀run kẹ́ bàbá rẹ̀ ah, bàbá ìkẹ́ bàbá ìkẹ́ kọ́ lọ́n fi ọ̀run kẹ́ gbogbo àwọn tó ti ṣaláìsí tẹ bá rí gbogbo àwọn ẹlòmíì ti kú tẹ bá gbọ́ ìdí tí wọ́n ṣe kú wọ́n á sọ fún pé bóyá inú nǹkan tí wọ́n ń jẹ tábáníkà wá ayé òde òní àárí kánsà àárí oríṣiríṣi àárí high blood pressure gbogbo ẹ ti pọ̀ jù àmọ́ àwọn nǹkan tí mo máa sọ fún wa lẹ́yìn ẹjọ́ mo fẹ́ ká máa kọ́ sílẹ̀ kẹ́ má bàa gbàgbé torí pé àwọn nǹkan tó máa ṣara wa láǹfààní gidigidigidigidigidi gan ni báwo la ṣe ń jẹ iyọ̀ sí báwo la ṣe ń jẹ ṣúgà sí ṣe mọ̀ pé tíyọ̀ bá pọ̀ ó máa ń ṣe ìjàmbá fara ṣe mọ̀ pé tí ṣúgà náà bá pọ̀ ó máa ń ṣe ìjàmbá fara ẹ jẹ́ ká máa reduce iyọ̀ àti ṣúgà tá a máa ń jẹ kò yẹ mí náà lẹ́ o torí pé mi náà ṣe wà á ah, èmi gbádùn kan tó dùn <laughs> tí bá ń jẹ́ àwọn tí ẹlẹ́rìn dòdò yẹn tí bá mú báyìí mọ́ mi máa máa pariwo lẹ́nu pé àyìn ah, kẹ́kí ní tòun ti pọ̀ jù ìgbà mi máa kọ̀ jókòó máa ronú mọ̀ pé ó tọ́ dẹ̀ nìkíni kan tẹ́ bá lọ ilé ìwòsàn ó sì lálàáfíà lọ jókòó ló ṣe ń wò bẹ́ẹ̀ yẹn o tó bá lọ sí ilé ìwòsàn tó bá rí nǹkan tí ó ń ṣe àwọn èèyàn wá tún máa dúpẹ́ níbi tó ti ń dúpẹ́ ìwà tí wọ́n fẹ́ máa rò pé òkè kí ló ṣe àwọn pípù ìtọ́ fi ń rírọ àìsàn báyìí wọ́n á sọ fún ẹ pé nípa jíjẹ mímu ló pọ̀ jù nínú ẹ̀ tá bá ń jẹ iyọ̀ jù tá bá ń jẹ ṣúgà jù ó máa ń ṣe nǹkan tí ò dáa lára ìrora máa buyàn yẹn ní díẹ̀ ṣúgà yẹn náà ẹ máa jẹ díẹ̀ torí tí ṣúgà náà bá tún lọlẹ̀ jù lára kò tún dáa àmọ́ ẹ máa ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì tó máa balance ó ti eyín tó máa balance àgbà tó máa dúró rẹ́gí lára bẹ́ẹ̀ ni kẹ́ ṣe jẹ́ ká máa ṣe ó kẹta bá tún wá sọ pé ká tún wò ó ọ̀pọ̀ èèyàn tí wọn ò bá tí break down pé tí nǹkan yẹn ò bá tí ì ṣe wọn tán yánnyánnyán wọn ní dìde lọ léwòsàn ẹlòmíì àti máa feel pain orí máa fọ́ ẹ báyìí gbùrù a ti mú ẹlẹ́gbẹ́ kan bí a ti mú ẹlẹ́gbẹ́ kan bí òkè wá wò pé òkè á lọ á lọ ó lè lọ bó tó bá ti pé orí fífọ́ yẹn ó ti ń padà ó ti ń padà ó ti gbé rẹ tètè lọ sí ilé ìwòsàn tó bá tẹ̀ wá jẹ́ pé wọ́n ń lo àwọn oògùn ẹ̀fọ́rí ó ń lọ ó lọ lọ́jọ́ kìíní orí pé ó padà wá lọ́jọ́ kejì ó tún ó tún lóògùn ó tún lò ó tún rí pé ó tún padà wá lọ tètè lọ sọ́sìpìtì kò tètè lọ mọ̀ nǹkan tó ń ṣe àwọn tó ń kú nípa high blood pressure ẹ̀jẹ̀ ríru wọ́n pọ̀ wọ́n pọ̀ débi pé ẹlòmíì dẹ̀ ní kínní ó ní lára kò mọ̀ ó dìgbà tó bá di pé ó wá ṣe gbogbo ẹ̀yáwó yáwó tó ti lead sí stroke tó ti lead sí so many things tó tí ẹ̀pọ̀ ò ní gbóró mọ́ lọ́sẹ̀ máa máa gbé ẹ̀dùgbàdùgbàdùgbàdùgbà kó ṣẹ̀ṣẹ̀ máa máa lọ ilé ìwòsàn ẹ jẹ́ ká mọ bá ṣe máa máa jẹun wá sí ẹ dẹ̀ jẹ́ ká lọ gba abẹ́rẹ́ covid nineteen ó lè mọ wà vaccinated ṣé wọ́n ṣe máa ń sọ lóyìnbó nìyẹn <laughs> ẹ lọ gba abẹ́rẹ́ covid kọ́ sẹ́ẹ̀ bá gbà àìmọye nǹkan tó máa bá jà ní ààbò ara yín ẹ mọ oúnjẹ tẹ máa máa ẹ jẹ́ ká máa jẹ èso èso lọ́lọ́kan òòjọ́ kan ẹ jẹ́ ká jẹ èso ẹ má máa jẹ́ ká máa jẹ nǹkan tó dùn jù sínú wa ẹ jẹ́ ká jẹ́ kí èso jíjẹ kó máa wà nínú gbogbo nǹkan tá a máa máa jẹ tábàdà ṣe ń jẹ èso ẹ jẹ́ ká máa jẹ vegetables báwo lóyún ìwé ni wọ́n máa jẹ veggies <laughs> ẹ jẹ ẹ̀fọ́ ríro ẹ jẹ gúre àmọ́ mi sẹ̀ láìkí gúre kọ̀ tẹ́wọ́n délé yáyìnkẹ́ yáyìnkẹ́ láìkí gúre bíi ẹ jẹ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ẹ jẹ ẹ̀fọ́ ṣọkọ ẹ jẹ ewédú ewédú dára ẹ mọ̀ jẹ lá tẹ máa ro àmàlà tó máa bẹ́lẹ̀ ah! ẹni yín ti ń wò ó pé yé àmàlà ni mo máa lọ jẹ lẹ́nu ẹ jẹ àwọn nǹkan tó máa ṣara lóoge ẹ máa jẹ àwọn fresh fruit ẹ jẹ́ ká máa sá fún gbogbo àwọn à ń jẹ buns à ń jẹ pop-off à ń jẹ gbá à ń jẹ àwọn gbogbo àwọn nǹkan tó máa ń dín yẹn ó máa ń pa ara tó bá yá ni ó máa ń pa á débi pé nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ wá gbọ̀nyìn gan máa wò pé ah kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló fẹ́ tó kí gbogbo kíní yẹn kó tó máa di pé ó máa máa ṣe wá ẹ jẹ́ ká máa dẹ́kun ẹ̀ fúnra ara wa ètò Akiiyan ṣì ń tẹ̀síwájú gbogbo ẹni tèmi ẹ má gbé kúrò à nǹkan tí mo ní fún yín ẹ fẹ́ mọ̀ ẹ fẹ́ mọ̀ ẹ jẹ́ ká tún lọ fún ìsinmi ráńpẹ́ tá a bá máa padà dé Akiiyan tẹ̀síwájú Akiiyan a kì í sì tẹ̀síwájú lórí Orísun fún gbogbo ìtẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ àṣẹ́rí lè ní akínyìn ti gbogbo ọjọ́ ìṣẹ́gun ẹ ó dá lé lórí beauty tips gbogbo nǹkan nípa ara wa gbogbo nǹkan tá a lè máa jẹ tá a lè máa ṣe tára wa máa fi máa dán tá a fi ní ṣàárẹ̀ lágbára Ọlọ́run àní ṣàìsàn kí ni mo tún sọ lọ ẹjọ ẹjọ ṣe tó bá ti di lórí ọ̀rọ̀ yìí àwọn èèyàn àbáwọn òbí wọn kì í fẹ́ làmọ́lẹ̀ tààrà ẹ jẹ́ ká kún àwọn ọmọ wa tó bá ti di pé ọmọ ti ń dàgbà ó ti ń gúnyàn ẹ ti rí i pé ara ẹ̀ ti ń ṣe kíní débi pé tó bá bọ́ta bọ̀dá lè pè ẹ máa pè wọ́n sílé ẹ máa bá wọn sọ ẹ máa fún wọn ní ẹ̀kọ́ lórí ìbálòpọ̀ àwọn olómìn máa rí bí àánú nínú mi ti fẹ́kọ́ ọmọ mímọ́ ìgbà wo lọmọ òní mọ̀ ṣe mọ̀kọ́ tọ́mọ ń ṣe secondary school secondary school ayé òde èní gan ẹ fọ́ <laughs> nǹkan tẹ́ ẹ báwọn ọmọ yẹn mọ̀ ọ́n mọ̀ wá tún kọ́ yín ẹ kọ́ wọn kọ́ máa play safe àyèmọye obìnrin tẹ́ pé wọn ò tí ì ju bóyá fifteen sixteen lọ́wọ́ ti gbóyún ìgbà tí wọn ò rẹ́ni tó máa kọ́ wọn yá tó bá tẹ̀ wá rí pé òkè ó ti wá ń wọn ṣe you know wọ́n ti fẹ́ máa ṣe kínní wọ́n ti fẹ́ máa ṣe nǹkan tí mọ́mí and daddy ṣe ẹ fi tọ́ wọn létí cause ọmọ tẹ bá ẹmọ tẹ bá bá wí èyí tó bá máa gbọ́ ló máa gbọ́ o èyí tó bá gbọ́ kò ní gbọ́ kò sí nǹkan tó fẹ́ ṣe ah, má jẹ́ kó tọ̀ ṣí ẹ tó bá tọ̀ ṣí ẹ ó máa ṣe tó bá máa gbọ́ ló máa gbọ́ ṣèbáwa ni ọ̀ ṣèbí ìtì sọ́ọ̀sì àwa ni tí n bá máa gbọ́ ni mo máa gbọ́ tí n bá dẹ̀ nígbọ́ mi nígbọ́ àmọ́ ẹ máa fi ẹ̀kọ́ ìbálòpọ̀ kọ́ àwọn ọmọ yín kí wọ́n lè mọ̀ ẹ máa sọ fún wọn kí wọ́n máa play safe cause nígbà tó ọmọ bá lọ tó bá lọ gbóyún at age fifteen àbí sixteen báwo lẹ ṣe fẹ́ ṣe sí àmọ́ tẹ́ bá ti sọ fún wọn kọ́ máa lo àwọn rọ́bà dáàbòbò lọ́lọ́kọ̀ òjọ̀kọ unwanted pregnancy oyún tí wọn ò fẹ́ kò ní ṣẹ̀ wá ẹ máa check high blood pressure yín lóòrèkóòrè kí nìyẹn ṣe pàtàkì ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ máa lọ sọ ẹ kò lọ ilé ìwòsàn ẹ má dúró nígbà tí gbogbo kíní ẹ bá ti ṣe ẹ lọ sí ilé ìwòsàn ẹ chẹ́ẹ̀kì ara yín ẹ chẹ́ẹ̀kì orí yín látòrí yín bẹ́ẹ̀ ẹ chẹ́ẹ̀kì ẹ̀dẹ́sẹ̀ ẹlòmíì tó bá lọ ilé ìwòsàn sí tó bá máa chẹ́ẹ̀kì nǹkan kan ti ń ṣẹlẹ̀ ó dìgbà tí kíní yẹn bá wá tán yán yán tó bá jẹyọ lẹ́sẹ̀ máa wá sọ pé òkè o èmi fẹ́ lọ sọ sí tẹ́pọ̀ ò gbóró mọ́ ẹ máa lọ ilé ìwòsàn lóòrèkóòrè ẹ máa ṣe self medication gbogbo ẹ̀yin tó ń wò mí lé torí pé ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ òkè <laughs> ó sì tẹ̀síwájú orí orin fẹ́kẹ́ lọ dúró sí ìlú ah, àwọn orin tó wà lórí mi pọ̀ gan wà lórí mi ó mo tún láì gòkè ayé ò lè fẹ́ni tó mọ̀ wé ẹni tó mọ̀wé ṣèbóhùn ló mọ̀ bá yé gbà. ẹni tó mọ̀wé ṣèbóhùn ló mọ̀ bá náà. ẹ ṣẹ́gbọ́n ayé ò lè fẹ́ni tó mọ̀wé ẹni tó mọ̀wé òun ló ṣe kíni òun ló mọ̀ fẹsẹ̀ nílẹ̀ ayé ìwọ tó bá mọ̀wé ló mọ̀wé gbogbo wúwú <laughs> tó bá fọpọ lọ sí wàá kọ́ ni pé gbogbo ẹ̀ kọ́ wàá máa rí ẹlẹ́sìn ah, ah, kò mú kàwé ju lágbájá lọ nà ọ́ lágbájá dé ń jáde pẹ̀lú oúnjẹ bọ̀ ìwọ tó ti kàwé pa tẹ́kùn ti kàwé orí ẹ ti kún at the end of the day jí lọ́ọ́ máa fẹ́ àti ẹ ọ̀rẹ́ ẹ̀ lákọjá ẹ̀ ó mọ wéèrè ó ti eyín <laughs> ó mọ wọn lè dá tó bá mọ ibi tẹ́gbẹ́ ẹ̀ ti ń là ó máa sáré kú ní kọ́lọ̀ máa jẹ́ ká bá wọn sáré kú gbogbo kan tí wọ́n ń gbé ilé ayé ṣe ní dáadáa màá bá wọn ṣe láṣẹ Èdùmàrè ìwọ náà ó dẹ̀ máa bá wọn ṣe lágbára Ọlọ́run akínyín lẹ́tọ̀ lórí amóhùnmáwòrán Orísun lákòótán ní títí health tips tí mò ń fún wa ẹ ẹ jẹ́ ká dẹ́kun bí a ṣe mu ọtí torí pé ọtí ò dáa ọtí àmujù kò dáa rárá kẹ́ẹ̀dẹ̀ jẹ́ ká dẹ́kun bá a ṣe máa máa fa eruku ó ti yẹ nítorí pé gbogbo orú báyìí ah tó bá máa yá ó máa zẹ̀ sára o tó bá dẹ̀ ti zẹ̀ sára gbo ó ti tán nìyẹn ìwọ tó yẹ kẹ́mi ẹ̀ gùn tó bá ti lọ fi gbogbo orú nǹkan bẹ́ẹ̀ tó bá ti lọ fi bà á jẹ́ ó ti tán nìyẹn gẹ́gẹ́ bí mo lè sọ fún yẹn má gbàgbé ẹ máa lọ ṣe test lóòrèkóòrè ẹ má dúró dìgbà tí kíní yẹn bá ti bọ̀ yín gbogbo ara pátá lẹ́sẹ̀ máa wá lọ ilé ìwòsàn tẹ bá wá lọ ilé ìwòsàn yẹn kò gbogbo àti wá dàrú owó tó wá yẹ owó tó yẹ pé á two hundred ló yẹ kó ná fún nǹkan tó ń ṣe yẹn wọn á máa sọ pé kó máa ná bíi fifty k wáṣẹ lọ máa ṣe oríṣiríṣi wa lọ máa ṣe gbà ẹ jẹ́ ká máa ẹ jẹ́ ká máa ẹ jẹ́ ká máa watch ara wa dáadáa nípa nǹkan tá à ń jẹ tá à ń mu ẹ dẹ̀ jẹ́ ká máa ṣe exercise ẹ jẹ́ ká máa wà active ẹ kàn má jẹ́ ká jókòó ẹlòmíì tó bá ti jẹ tàárọ̀ tó bá jẹ tọ̀sán tó bá jẹ ojú kan náà ló máa padà jókòó sí nígbà tó bá yẹ wàá máa tóbi wàá máa tóbi wàá máa sọ pé cholesterol ti pọ̀ jù lára exercise ẹ jẹ́ ká máa ṣe exercise ká máa sáré sọ́ọ̀tù ká máa sáré sọ́ọ̀tù ká máa you know wọ́n gbé bọ́ọ̀dì bó ṣe ń lọ ó ti yẹ yín akínyínlẹ̀ tó gbogbo ẹ̀yìn tèmi ni ok kí tí wọ́n máa mú lọ ní ti abala èyí tó kàn òun ni weight loss tips ẹ mọ̀ pé mo sọ fún yín pé oríṣiríṣi tips ni mo máa fún yín ṣé rí àwọn ẹlòmíì a máa ṣègbè síra wọn ẹlòmíì máa rò pé ok mi fẹ́ sanra àbí mo ti sanra mo fẹ́ mo fẹ́ mo fẹ́ reduce díẹ̀ kò wá ní jẹun a máa skip breakfast sórí breakfast yẹn gangan gangan òun ló máa make díẹ̀ sórí oúnjẹ tó bá jẹ láàárọ̀ òun ló máa òun ló máa òun ló máa dúró sí ló máa process ọpọlọ ló máa process gbogbo ara ẹ bó ṣe máa ṣe ní ọjọ́ yẹn ẹ má máa jẹ́ ká máa ká máa skip ẹlòmíràn sọ pé ooo oh, mo fẹ́ sleep down oh ok ok mi ní jẹ oúnjẹ àárọ̀ bóyá tó bá dọ̀sán màá jẹ àbí tó bá di lálẹ́ ó ó máa ṣe rẹ̀ léṣe wàá kọ̀ tún wá rí i pé nígbà tó bá tún máa padà jẹun yẹn wàá tún ti jẹun ju nǹkan tó yẹ kó jẹ lọ nígbà tó ti fẹ́ fi parẹ́ látàárọ̀ <laughs> báwo gan ni gbogbo fáàtì tó fẹ́ tó fẹ́ jẹ́ kó lọ báwo ló ṣe fẹ́ kúrò wàá breakfast yẹn ṣe pàṣẹ wàá fi sùúrù jẹ breakfast yẹn ìyẹn lè bi tí ò yẹ kó ní máa pẹ́ tí ò yẹ bá ti ń pẹ́ ìgbẹ́ ló rántí pé ah mi ti jẹ bọ́ǹsì lẹ́nu ah ok jẹ́ kí n sáré jẹ lé ah jẹ́ kí n sáré jẹ gbogbo junks yẹn wàá kọ̀ máa realize pé o ti ń jẹ gbogbo ẹ̀ lọ ni mi ò fi oúnjẹ àárọ̀ mi ṣeré o tí máa jí sí màá bó mi ò fi oúnjẹ àárọ̀ mi ṣeré ẹ máa rí i dájú wípé ẹ ń jẹ oúnjẹ àárọ̀ yẹn tó bá ti jí oúnjẹ àárọ̀ yẹn hẹ̀ ikùn á ti dúró wàá yó òun nílé máa wò lọ́tún lọ́sì pé òkè jẹ́ kí n tún sáré jẹlé jẹ́njẹlé jẹ́ kí ló tún máa ṣe máa mu omi omi dá lára o ah omi dá lára yìí tó máa máa mu àwọn ọtí ẹlẹ́rìndòdò káàkiri máa rí i pé òun mọ̀ torí tó bá mọ̀ mi sórí ó máa máa wash gbogbo system yẹn ni wàá lè máa lọ ilé ìgbọ̀nsẹ̀ lákòókò tó tọ́ àti àkókò tó yẹ wàá máa mu omi dáadáa then ẹ jẹ́ ká máa dẹ́kun bá a ṣe máa máa jà wọn junks kò yé mi náà lẹ̀ torí gbàgbà tí bá ki àwọn kinní ìmọ́lẹ̀ fún mi <laughs> mọ́ mi máa ma pariwo ni. àyíkẹ́ kinní tó ń ṣe ti gbàjú kinní àwa kẹ̀dẹ̀rẹ́ aláìflatọ̀ mi àbí ìwọ náà aláìflatọ̀ mi àfẹwà ah, fẹ́ wọ crop top dẹ́gbẹ́ tó máa ma bọ́ sábà orí àwọn ọkùnrin máa ma tán three sixty ní bọ́kàtà bá ti jẹ gbogbo ẹ̀ ṣe ni kó máa sọ̀kalẹ̀ gbàgà wàá wò pé òkè ta ló ṣe gangan náà ò ṣe anybody ìwọ ló tọ́jú ààrẹ ẹ jẹ́ ká máa dẹ́kun àwọn nǹkan tá a máa máa jẹ lọ́tún lọ́sì ẹ má máa jẹ́ ká máa skip breakfast wa tá a bá ṣe ń jẹ breakfast ṣẹ́rí àkókò breakfast ẹ tẹ́ bá ti jẹ́ báyìí tó bá tún ti di dọ̀sán ẹ tún jẹ́ pẹ̀lú sùúrù tó bá ti wá di lálẹ́ rí i dájú wípé o tètè jẹun alẹ́ lákòókò tó tó àti lákòókò tó yẹ torí ńgbà mi tí wọn bá jẹun alẹ́ mo lè jẹ èèyàn lè jẹ mo máa ń ṣe dáadáa tó jẹ pé nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí mi mo lè má rọrùn sùn bó a ti lọ ń jẹun alẹ́ bóyá bíi nine ten eleven ọ̀ọ́ máa kagi àdàmọ́jú ni wàláhì àmọ́ tẹ́ ẹ bá jẹun yẹn lákòókò tó tọ́ bóyá bíi six thirty pm or seven pm seven pm yẹn tiẹ̀ ló dájú ẹ tó bá ti di lẹ́yìn seven yẹn ẹ gbàgbé ẹ o ìwọ tó bá fẹ́ tó bá fẹ́ ní sound nǹkan sẹ́yìn bá ti jẹun léètì bẹ́ẹ̀ yẹn ọ̀ mi kì í lè sùn ó ti yẹ gbogbo ẹ̀yin tèmi lé akínyìn sì ń tẹ̀síwájú lórí Orísun pẹ̀lú olólùfẹ́ yín Àyìnkẹ́ Dàòkújẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká lọ love you ta ló kọ́ love you yẹn náà orúkọ yẹn máa ń fẹ́ ṣe kinní kan ṣé máa mọ zino liskisi ní kí zino tẹ̀ bá lọ wòlé kàbí kan ṣọmọ Àyìnkẹ́ ṣé kò dá ẹ̀wọ̀n wọ́n dá ẹ̀wọ̀n bàjẹ́ ẹ jẹ́ ká lọ love you láti ọwọ́ zino liski ń padà bọ̀. Akin ó ṣì ń tẹ̀síwájú lórí Orísun original number one mo lérò pé ẹ̀ ń gbádùn gbogbo nǹkan tí mo fún yín gbogbo àwọn beauty tips tí mò ń fún yín ẹ má gbàgbé mo ti sọ fún yín pé ẹ máa sẹ́ndì gbogbo orin tí ẹ bá fẹ́ sí èmi Àyìnkẹ́ èmi máa máa bá yín plẹ̀ ta ló ń ṣọjọ́ ìbí ta ló ń ṣe ayẹyẹ kan tàbí òmíràn ayẹyẹ tó dùn ta ló ń ṣe anniversary ẹ sẹ́ndẹ̀ sí mi tó o fẹ́ kí n bá ẹ kí wọn pé lágbájá ah, máa ṣe anniversary lé ni ó ah, tàbí ẹ ẹ máa send gbogbo ẹ̀ sí orí social media platform wa at Orisun TV lórí Twitter at Orisun TV lórí Instagram at Orisun TV lórí Facebook èmi náà lórí IG at Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ lórí Twitter at Tosin Kújọrẹ̀ lórí Facebook o lè like page mi Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ lákòótán ẹni orí akínyìn abala ẹ. E hair tips òun ni mo máa wá fún yín bẹ́ẹ̀ ṣe máa ń tọ́jú irun bó lẹ ṣe ń tọ́jú irun yín sí gan ah ṣé ti ń rún mi rí tẹ bá rí natural hair mi ẹ̀yin gan máa mọ̀ wípé ọlọ́run parí iṣẹ́ síbẹ̀ kí dẹ̀ nìdí tí irun mi ṣe gùn tó ṣe full àwọn ẹlòmíì báyìí tó bá ṣí orí wọn àwọn obìnrin mi i'm sorry to say ẹ má bínú mo máa sọ obìnrin mi tó bá ṣí orí ẹ̀ báyìí ṣe lórí ẹ̀ ti gbá reverse abẹ́ mọ̀ pé àwọn ọkùnrin máa ń wo gbogbo nǹkan yẹn láti máa fẹ́ obìnrin ni nígbà tó bá títí rẹ bá ti tó bá jẹ́ àfẹ́ plot níbo ló fẹ́ gbà ẹ́ kí kò tó wá lọ fẹ́ tí ò ní irun lórí ẹ bá ba irun orí ọmọ yín jẹ ọmọ wa dàgbà mọ̀ pé mọ́mí kí tí mi wá bẹ̀rẹ̀ láti bẹ̀ wọn ni mọ̀ pé ẹ̀yìn ni wọn ni mọ̀ pọ̀wọ́ yín ló ti wá ẹ tọ́jú irun yín kò yọ ọkùnrin náà sílẹ̀ àwọn obìnrin ni mo máa bá wíjù báwo lẹ ṣe ń tọ́jú rin ẹlòmíì oṣù kan oṣù méjì kò ń fọrun tí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ irun ṣe mọ̀ pé irun máa ń rùn ṣá ọ̀ irun máa rùn kó lọ lé boyfriend yẹ kó kọ̀ gborí lé léjìká kò máa ṣe báyìí wàá kò mọ̀ pé àti ah, ló ṣe bàbá irun ẹ̀ lọ́rùn <laughs> irun ẹ̀ lọ́rùn àmọ́ tó bá tọ́jú irun fún ẹ̀yin tó jẹ́ wípé àwọ̀ orin yín ó gbẹ ẹ máa make sure pé ẹ ń fọ irun yín lóòrèkóòrè aláwọn tí awọ orí wọn náà tí kò gbẹ nǹkan tí mo sọ ti yẹn àmọ́ every two two weeks ẹ máa rí dájú wípé ẹ ń fọ irun yín tẹ bá dẹ̀ ṣe ń fọ ẹ máa fi ìpara tó máa jẹ́ kí irun yín gùn tó dẹ̀ máa jẹ́ kí irun yín máa wà oily all the time ẹ máa fi kọ̀ sí irun bá dry náà irun máa máa já. dé tábà tún wọ́n sọ àwọn ọṣẹ tá a fi ń fọ irun báwo lẹ ṣe ń ṣe sí. Si ẹlòmíì lè fi nǹkan ó lè lo àbùfọ̀ kò mú sí ẹni tó fi àbùfọ̀ fọrun rí àbùfọ̀ nígbà tó bá fọwọ́ fọrun bó ló ti gbọ́rọ̀ ẹ̀rí ẹ ra ọṣẹ gidi ọṣẹ ìfọrun gidi mi ò fẹ́ ṣèpolówó ẹ ra ọṣẹ ìfọrun gidi kẹ́ fi fọrun yín kẹ́dẹ̀ fi àwọn lẹ́yìn tẹ́ bá fi ọṣẹ ìfọrun fọrun tán ẹ mọ̀ kó tún láwọn nǹkan tá a máa ń fi sí tó máa ń sọ́fìtì nìrìn tó máa jẹ́ káwọn òrìn yẹn soft ẹ ṣe yẹn náà mọ tẹ́ bá tún wá fẹ́ dry yẹ ẹ dry yẹ pẹ̀lú towel tó tó tó mọ́ tó wà òkè kò dẹ́ ṣe kẹ́tẹ́ fẹ́ fẹ́ jà yẹn náà kẹ́ bá máa ṣe báyìí kọ́sẹ́ bá ti ń fi igbó tó bá ti ń le jù ẹ̀ ń kó bá run yẹn irun yẹn ò ní gùn ẹ dẹ̀ máa di àdìmọ́lẹ̀ ọmọ yorùbá ṣàníyí obìnrin mi kò lè gbàdìmọ́lẹ̀ jáde ẹ mọ̀ pé àwọn ohun bẹ́ẹ̀ yẹn máa ń wun ohun ah, mi kẹrin irun orí mi o irun mi fà ẹ̀bi irun mi fà ẹ̀bi ẹ máa ṣe kí ni ẹ máa fọrun yín lóòrèkóòrè tẹ́ bá dẹ̀ ti ń fọrun náà ẹ máa rí i pé ẹ ń gbẹ́ tẹ́ bá dẹ̀ máa gbẹrun yẹn lómi á lọ gbé sábẹ́ dráyà ṣẹ́rí heat yẹn lásán ó ń pa irun ẹ máa gbẹ́ natural ẹ jẹ́ kátẹ́gùn máa fẹ́ sí i àbí tẹ́ bá máa lo towel náà ẹ máa fi towel sí kẹ́ ọ̀rá máa fi nù díẹ̀díẹ̀ ẹ dẹ̀ má máa ya irun yín tó bá tutù torí pé ó máa máa já ẹ dẹ̀ rí dájú wípé ẹ̀ ń tírìmù yín lóòrèkóòrè ẹlòmíì àmọ́ pé mi lè tírìmù irun mi irun mi gùn tẹ bá ń tírìmù ẹ ẹ tún fún irun mi ní àǹfààní láti wù nìyẹn mo lérò pé ẹ gbádùn gbogbo haircare tips tí mo fún yín ẹ máa ṣe nǹkan tí mo sọ nǹkan tó dáa èyí nígbà tí rírun mi o wo ọjọ́ tó bá ti bá mi pàdé ìtàkọ́sọ́pá yín kẹ̀ ṣí irun ẹ jẹ́ kí n wò irun mi máa ń wòyàn tí bá ń jáde ní títí bàmí tí bá yàrá mi máa fi ń ṣàkọgàn àyíkẹ́ ah, ooo oh, ṣé irun ẹ lélẹ̀ bẹ́ẹ̀ ni irun mi ni ẹ jẹ́ ká lọ ní ìsinmi ráńpẹ́ tí bá máa padà dé ẹ a máa máa ká gba ètò nílẹ̀ mò ń bọ̀ ètò akínyìn náà ṣì ni àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ilé ti yá torí àkókò ta fún mi ó ti tó ẹ má gbàgbé mo sọ fún yín pé gbogbo àwọn orin tẹ́ nífẹ̀ẹ́ sí lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ máa sẹ́ǹdì ẹ̀ kíákíá kémi lè máa bá yín ṣe kí ni kí n máa bá yín play àwọn tó ń ṣayẹyẹ ọjọ́ bí àwọn tó ń ṣe wedding anniversary tẹ́fẹ́ kí n bá yín kí wọn ẹ sẹ́ǹdì ẹ̀ sí mi ẹ lọ sí gbogbo orí social media platform wa pátápátá at Orisun TV lórí Twitter at Orisun TV on Instagram at Orisun TV lórí Facebook ẹ dẹ̀ lè sẹ́ǹdì ẹ̀ sẹ́mi n náà at Tosin Kujore lórí Twitter at Ayinke Dayo Kujore lori IG at Ayinke Dayo Kujore ni ori Facebook lórúkọ gbogbo àwọn tájọ ṣètò pátápátá mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ ẹ látòrí ọ̀gá wa Gíwá Boss Kwame adúpẹ́ fún àǹfààní tẹ́ fún wa ọ̀gá mi pàtàkì pàtàkì ọ̀gbẹ́ni Bímbọ́ Ògúnsọ̀yà adúpẹ́ gbogbo ògbà wa adúpẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń gbà wá adúpẹ́ bẹ́ẹ̀ ṣe kọ́ wa ẹ̀kọ́ tẹ́ kọ́ wa òun náà là ń ṣe lọ́jọ́ òní tá a dẹ̀ fi ń jẹ ta fi táwọn èèyàn rí wa tó wọ pé ókè ọmọ àyíká ìwọ̀n dà pọ̀ ọl ọláolúwa náà ni. ẹ wo ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ àyíká kújọ́rẹ̀ lórúkọ tèmi ọmọ bíbí inú wonder dayo kújọ́rẹ̀ á sọ̀rọ̀ fetefete small but mighty. ìwé ọmọ tó ń gbénu amóhùnmáwòrán fòun ló ń sọ fún pé láyọ̀ la tún máa fi pàdé ó dàbọ̀.